níbi wọn ti ṣe mí bí rí o. ẹni tó dára kú mọ̀ tó bí má bí yọ kú. àjà tó wọlé kájà tó wọlé ṣé ká ké wọlé. ẹ lè ké wọ bí o oh, ọ̀sẹ̀ máa ké wọ láàárọ̀ kùtùkùtù á ní rọ́ràn gbé. a mọ̀ fẹ́ dákẹ́. ẹ dẹ̀dà ké kí n dé tẹ́ ń fẹ́ kọ́ mọ ẹgbẹ́ jọ kẹ́ tó ké. ṣé yóò kó gbọ́dọ̀ dẹ̀ tóbi ó ń lọ ọ̀rọ̀ náà. ẹ dàda ké. bàbá má yìí lọ́kẹ́ ẹ̀rẹ́. ó ní ju ọmọ ẹgbẹ́ kó tó ké. kí wọ́n ń ṣọmọ ọkùnrin ìtorí ọlọ́run kéèyàn lè wù ibi mò ń gbé pé kí n kò dé gbọdọ̀ pé wọn náà a mọ̀ fẹ́ dákẹ́ kó dẹ̀ gbé kò mọ̀ bí ọkàn rú eléyìí láyé mi o mi ọmọkùnrin látàrí ọmọdé ti dúró síbí báyìí kí n kò rọ̀kọ̀ ìwọ́kọ̀ yóò ọmọdé dè máa rí ìrọ̀pọ̀ ọkọ̀